nílùú òyìnbó. irú òwe yẹn kò yẹ kó mu wá sí ìlú òyìnbó rárá wọ́n fi gbé gbaná wá ni náà. come man. mo fẹ́ yí volume ẹ̀ sílẹ̀. gbogbo yẹn mọ̀ pé Dublin like party gan na Dublin like party gan wọn ò pè rí kán tiẹ̀ pè sí alásàlà tún gan wọn ò pè rí o tí ò ṣeé jó ó tiẹ̀ sọ̀rọ̀ kánjọ́ kan ó ní Àyìndé Rashidi ti wà nìbàdàn tán tí ìbí ẹ tó ti ń kọrin ó lóun lo pòdúsì Rashidi Àyìndé ó dẹ̀ bù sẹ́rìn lórí àga ó parọ́ ju ordinary ilẹ̀ kò ní bó ṣe wà ní gbọ́n ọmọ ìyá mi bá sọ̀rọ̀ is just a frustrated man. Ṣẹ́rí Dódòyò Prince Ọpẹ́ọ̀lá Adébọ̀wálé God bless you. Ṣẹ́rí Dódòyò ọwọ́ ẹnu ẹ ti kú bá ó kó tó join Facebook fracas according to my research ìtọ́ ló ní trọ́ọ̀kì tó gádà ló máa ń bá a wà ọ́fíìsì ló máa ń wà ẹgbẹ́ tó kọ́ bẹ̀rẹ̀ ọ́fíìsì ló máa ń wà tó máa dé fìlà tó máa dé àkẹtẹ̀ bíi tàwọn wọléwọlé tó máa ń háyà bóòtù tó mọ ṣàpín bẹ̀ tó wáyé ẹ̀yìn ẹ̀yọkùnrin yìí watch yourself obìnrin mo ní ọkùnrin ò ní agbára kankan ẹ bá yẹ pé ẹni obìnrin lè lè bù ọkùnrin ò ní agbára kankan tó máa ní agbára ni ifá ò ní báyé ádámọ̀ yẹ nínú ọgbà èdè òmọ tí mo fi ṣagbára obìnrin ọ̀hún òmọ tó fi ṣagbára obìnrin bí òmọ tí mo fi ṣagbára tó fi ṣagbára torí pé inú òbò ni wọ́n ti bí yín obìnrin di èèwọ̀ fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá wo gbèsè ayé bọ̀bọ̀ wò lẹ́nu gbogbo àwọn tírélà yẹn finance company ni ti kó wọn lọ ẹyọ kan bọ́ọ̀sì tó wà lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀sì ni ìyára ayé kò dé orí ọ̀run tó bá wà nínú ẹ̀ ni mo gbé lọ sókè ni mo gbé lọ ni mo gbàgbé ariwo gòkè ǹjẹ́ ká gbọ́ ojoojúmọ́ ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì tó bá pawó lẹ́sẹ̀ tíkẹ́ẹ̀tì ni ó fi san lámẹ́rin níbi ìlú tó wà. àwọn ohun náà ń pè lóbìnrin bóyá kò béèrè àwọn àǹfààní. gbogbo obìnrin àti tẹ́ ẹ̀ bá mu ọmú nígbà yàyà yín lóko. tí àáfàá bá ń ṣe àdúrà ní mọ́ṣáláṣí tí obìnrin bá wọlé ó máa dáhùn dúró tọkùnrin bá wọlé wọn á sì ṣẹlẹ̀ ṣàlùwàlá. ọkùnrin tó máa ń búlé ìyàwó ẹ̀ nínú ilé ló máa ń búlé obìnrin. ìyàwó yìí sọ pé ìṣòro ìyá mi ìṣe kí ló ti ẹsẹ mọ. It's fake. It's using a fake. It shows that you are a bully. You beat your wife in the house. kì í ṣe èmi nìkan ló ṣe o ẹni títí ìdọ̀dọ̀ yìí ń ṣe pọ̀ ó tó ọkùnrin adìyẹ kò rí ta you can see how tacky he change your way wọ́n pè ní instigator Quran sọ bíbélì sọ ó ní ìbùkún ni fún onílàjà ó nítorí ọmọ ọlọ́run náà mọ̀ ọ́ nílà ègbé ni fún ẹni tó bá ń da nǹkan rò ègbé ni fún ẹ nígbà tí wọ́n bá wọlé ègbé ni fún ẹ nígbà tí wọ́n bá jáde torí pé òsì ní di àlàáfíà òde ìdí àlàáfíà lọ́ka Quran yẹn dáadáa ìwà yìí nìke hypocrisy àgàbàtẹ́lẹ̀ torí pé inú ẹ̀ máa ń dùn sí tí ò dáa ó ò lè rí tó dára torí ọkùnrin tí yóò tó lé ọkùnrin máa ń dalé wù ní olóyè àti bí àti mímọ ọmọ dàrú mi ní sọtòtì rẹ you don't deserve my attention mi sọ pé ọ̀la adé adébọ̀wálé god bless you for the for the star ṣe rí àǹtí ẹ̀ ìyẹn máa ń sóyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóun náà máa ń gbégi bọ̀ tó máa ń tètè ń kọ́ rẹ̀ tà rẹ̀ tún yìí ó dà pé ìyẹn máa ń lánàá ẹmọ tó fi gbóyìnbó ìyàwó tó fẹ́ ò ṣe yorùbá òyìnbó ló máa ń sọ sí kò yí ló sì jẹ́ kó máa mú ìtẹ̀kùn òyìnbó wọn if not so òun náà bá máa participant instead of participant. tí ẹ̀yin méjèèjì bá fẹ́ kí n máa wò yìí two thousand and twenty three mò ń wá láàfíà fúnra mi ẹ má sọ òyìnbó mọ́ mo bẹ̀ be proud of your yorùbá you are born yorùbá ah ọkùnrin adìyẹ tètètètètètètètètè dídà òyìnbó kan tó correct láyé ẹ̀ ni pé dídà mẹ́rìndà àwàdà mẹ́rìndà we know we don't want dumb dumb people ó tán tó bá sọ pé tó bá sọ pé i will go to maryland tomorrow i will went to maryland tomorrow mani kí ló dé sógun láyé ni kì í ṣe dé wa ẹni kúrò tèmi rán bàdàn ìbàdàn lèmi rán nígbà tẹ́ kàwé bó làwọn ọmọ yín ṣe kàwé mọ́ṣẹ́ béèrè achievement àwọn ọmọ yín ọkùnrin méjì tó ti dàgbà. ṣé màtó ti ẹ̀ nílé tó gbé ní ìsìn bó lè ọmọ ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ gbé. ẹyin mẹ́ta yẹn hmm. olúfúnkẹ́ àdùdúláyọ̀ ọkọ mi thank for the badge o wàá sórí ẹyin mẹ́ta yẹn ẹyin lè ń da social media o ṣó tiẹ̀ rí dáadídá dídìdídá dòdòdò ìyẹn máa máa mórí táyọ̀ máa máa gbà bí ìgbésí ayé ẹ̀ṣẹ̀ máa máa dàrú ni. ó ní torí pé wo wá àlàáfíà fún ìlú náà ó wà ní kúrẹ́ ó ní ègbé ni fún ẹni tí ò wá àlàáfíà fún ènìyàn ó ní ní àlàáfíà tó máa fi kú change your way mo máa wíṣìpù káwọn èèyàn méjì máa jà kó máa jà ẹnkẹ adé adé àwùrú bá a dé wàdí o bẹ ẹ bá ti dẹrẹ àmọ dẹ yìí àmọ yìí dì ní àmọ yìí àmọ dì èyí ké ìmọ yìí dìde dì ní ìdẹ ẹmọ bẹrẹ yín dà ní ẹ ìdá ògbó dọdá ní dọdá ní kó àdí mi àwọn ọmọdé ọmọdé dá yìí dì ní torí pé wọn kò fẹ́ àlàáfíà àlàáfíà sì máa jìnnà sí i láì jìnnà sí ilé iṣẹ́ bíbélì àti koran ní iṣẹ́. ẹ̀dọ́ dí dídí à dí. I'm fed up of using paracetamol when I'm watching you. Òyìnbó eh, dìdìrín dọ́bí yẹn tẹ̀ fi tún sàn díjú tiẹ̀ lọ pronunciation nìyẹn bá dì nínú wo máa ń ta ìbọn e oh, we don't dey london in america ah we are the america and the america that is who we are the meal oh god without having an american passport how can you claim to be american when you have the citizenship <laughs> citizenship of that country then you can call yourself american so I ẹyin a ni but tí bá ní kí n tún wo future fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ètò yẹ kó ṣoríire nù yín ètò yẹ kó ti lé èké ẹ̀ nínú yín tó gbógo wa ó ní dọ̀dọ̀yọ̀ pẹ̀ ti di láéláé pọngbà torí pé kò fẹ́ píìsì kò lè ní píìsì tí ó fi kú tó bá serious being a hard working person kó try láti máa show love iṣẹ́ kò máa dàrí àwọn èèyàn bí àkọ́bọ́ ṣe ń gba lẹ́tà highway yóò mọ̀ kó máa gba lẹ́tà fáìnì gbogbo ìgbà ni kò sí ìsinmi fún dẹ̀ kó gbàgbé kó máa fẹ́ obìnrin because it's violent ó máa ń lo obìnrin gan ó dẹ̀ máa ń gé obìnrin gé ẹnu ẹ̀ ló fi sọ o obìnrin òdèdè dàdé mi ń dèdè ni mo ní kí ó dèdè báwo ah, títọ́ yín gègé ló ní ló ń tọ̀ láti sọ ó wà violent kó máa lo obìnrin gan ó wà aggressive tí ó bá dẹ̀ ní stability kò lè mí ìkẹ́ e. ó gbọ́dọ̀ ní ìyàwó nínú ilé kó dẹ̀ live in namoni. torí ti Dublin yẹn iye ò lè ní lárí torí yẹn ò ṣiṣẹ́ rí kò dẹ̀ lè wá taizí torí ní criminal record ní o lè ní lárí but ó lè sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ kọ́lé mẹ́fà sí oṣù yìí ni ó parọ́ jẹyìn tó parọ́ pẹ̀lú sí yìnyín níbà bọ́ọ̀lù ọ̀tá bọ́ọ̀lù gbédé èyí tó gbogbo ṣe dé Dublin gbà àjọtẹ́mọ ẹgbẹ̀gbẹ́ ẹ̀mọ ẹ̀dẹ́ ọdún ọkọlá infinity tó ti ń gẹrun ó lọ kọ́ṣẹ́ bábà èmi ò rí ẹsẹ̀ tó ń lú ẹ̀ tó gbé ọ̀tá àbọ̀n wọ̀ lóyìnbó yẹn parọ́ ju ṣe rí bí orí ẹ̀ ṣe rí gbàkungbàkun báyìí ètò yẹ kó fi sòótọ́ ṣépò orí ẹ̀ ti tẹ̀ mọ́lẹ̀ ṣe eré yọ kúkúrú yẹn ẹyẹ ìyẹn oṣù ọkùnrin ni olùpọ̀jù ni oṣó pupa oṣó dúdú ni ìyẹn bọ́n jù central bank kò lè rí aláàánú tó máa dùn so ìyẹn ṣe new year resolution ah! new year resolution ojú sórí jealousy ló ń ṣẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ó rò pé ẹ̀yin ló yẹ kẹ́ máa gbà mí sí dis ẹlọ́gbà finance náà tẹ́ bá wà credit wọ̀dẹ̀ wọn ò lè fún yín náà ẹ̀yin ládàradà ìbára ọmọ yín Peter ti ẹjọ ó jọ ọmọ dọdọyọ ìdọdẹ wọn jọra o pẹ̀lú ẹrí pẹ̀lú ó jọ ọmọ dọdọyọ ọmọ yẹn ò fáìnà ọpẹ́ ní fọlọ ẹ̀mí wọn wà láàyè wà láàyè ṣẹlá òyìn obìnrin speakers lẹ́nu ìgbọba ṣẹlẹ dọdọyọ. ọwọ́ ẹnu ẹ ti kó bá a each station gbàmọ́lẹ̀. kó tó join Facebook fracas according to my research òtọ́ ló ní tírọ́ọ̀kì tó fi dráìvà lumamba. máa ń bá wà ọ́fíìsì ló máa ń wà nígbà tó kọ́ bẹ̀rẹ̀ ọ́fíìsì ló máa ń wà tó máa dé fìlà champagne back. Thank you so much for watching. See you next time. Bye for now.